عليكم ورحمة الله وبركاته الحمد لله ìyàwó àjọyọ̀ ọba àdìsọ́dọ̀ ìyáàwó ìfọ̀mọ́ àlọ́rùsù kan dábìlì pé ọ̀la ọ̀sùn olùdọ́rin ọ̀yọ̀gbọ́n àwọn àlejò ọ̀sẹ̀ lọ. tẹ́lẹ̀ ní balagbara láti wo ètò ìpèsè ìfẹ́ arábìnrin náà tó lè gbé kó bá sọ pẹ̀lú ìfà àtàlẹ́ kí ẹ̀dùn síbẹ̀. Ọ̀wáwọ̀ àṣìkáàkó àbúdáwó afọwọ́ àfẹ́rẹ́ àti àbúdáwó náà gbà sí ìwà ọ̀dìdáwó nípa àwọn tí wọ́n jẹ́ olùsọ̀rọ̀ náà wà الحاكم قال الزهرية وله شاهد عند الترمذي في كثيرا حديث الدنيا وحديث الصلاة فتره الترمذي والنسائي فتره كثيرا بعدنا ابن ماجه بن حبان من حديث محمد بن مسلم عن الضريرة هو أن صحيح مسلم بلغ أبو هريرة عن قال لرجل اللهم أخرجنا تزوج المرأة وإنسان عادل كونسان أهل المسجد أنا قلت إليها صوتي الأداء قال لا ونقول قال Hadis ini berarti bukan ini berdak lagu obìnrin nígbà tó a lè bẹ̀rẹ̀. èyí láti kọ́kọ́ ilé àdínkù lẹ́tọ̀ọ́ fún ìyàwó obìnrin tí ìbá lẹ́tọ̀ọ́ sí ìbá lẹ́tọ̀ọ́ sí kò lẹ́tọ̀ọ́ fún ìyàwó. àdínkù àwọn tó bá wà pé afẹ́fẹ́ obìnrin bá obìnrin ń láti tẹ̀ àlẹ́mìí ìyàwó kọ́dà fún ìyàwó tó gbé ìyàwó sí ìfẹ́ rẹ̀. àwọn afá ní hekima ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ káwọ́ bẹ̀rẹ̀ ẹ̀ tó wá wọn nǹkan mí tó lè dùn lọ sí ìfẹ́ rẹ̀ lára arábìnrin yìí ẹ̀rọ tó lè dùn sí ìfẹ́ yẹn òun náà fi ẹgbẹ́ yẹn adékè ìgbàgbé náà tó tó wà níbi bóyá ẹwà rẹ̀ gbogbo rẹ̀ kíkó rẹ̀ báyìí ló pè ní ọ̀gá ni okòó ni tí wọ́n á ní ní tó lára àwọn akẹ́kọ̀ọ́ náà ń fẹ́ adékè ìgbàgbé náà wò nítorí pé èsì bá ti wá fẹ́ràn náà dàda ìrìn àjọba ìlú mi ní àfẹ́fẹ́ àfẹ́fẹ́ olùdẹ́bí kò lẹ́tọ̀ọ́ láwọn àti sáwọn ti ń lẹ yorùbá àti sáwọn ti ní ìdánilọ́wọ́ rẹ̀ fẹ́ẹ́fẹ́lẹ́ àwọn ẹni àwọn tó ti sàrà àfẹ́fẹ́ ọ̀hún kan mọ ìyàwó sára káàrí àwọn àwọn ojú ìṣẹ̀lẹ̀ òun lọ sẹ́gbẹ̀ òun lọ àtàwọn làlá rẹ̀ ọkọ̀ ọkọ̀ kẹlẹ̀ fúnra rẹ̀ sọ̀rọ̀ arákùnrin ìyàwó náà ni ìyàwó ẹgbẹ́ ìlú àwọn ìyàwó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bí wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún bọ́ ọdún ilẹ̀ ló gbà lẹ̀ ní ẹ̀bá tó lẹ́wọ̀ ní ìtura wọ́n lè sun lé máa lé ó sun lé máa lé làwọn tí wàá lè ṣe torí ìgbà yìí gbà gbà rárá ìyẹn ti fún obìnrin ìyẹn ti ìyẹn ti sára fún ọkọ ìyẹn ti dábàá pé àwọn ọmọdé máa ń gbà ní ẹ̀ẹ́dẹ́gbàá yìí sàrà àwọn ọmọdé yóò nígbà tó dáa nígbà tó dáa ẹ̀rọ àgbà òun nígbà tó dáa sílẹ̀ èyí náà wà sọ wà fúnra yín ẹ̀ fún ọkọ nígbà tó dáa ní ìgbà tó dáa síyàwó rẹ̀ ọ̀hún àwọn afárá tó wọlé àpọ̀ mẹ́rin ẹ̀ nígbà èso ẹ̀ nígbà ilẹ̀ ẹ̀ nígbà òbí ẹ̀ nígbà bá ń bẹ lórí àwọn òbí rẹ̀ yíwò orúkọ báyìí ó lè máa ti tọ́sí mi ó lè máa ti tọ́sí mi yẹn lè béèrè lọ́wọ́ rẹ̀ ẹni láì tó nǹkan báyìí bọ̀ ní orílẹ̀-èdè àgbà tí ìyẹn bá súnmọ́ ẹ̀ dáadáa bóyá ló bẹ̀rù ni ló tó ni àbí ló tàbí bí ọ̀sùn àwọn àtẹ̀pẹ́pẹ́ ẹ̀kọ́ ní ìkànnì kí ẹ béèrè lọ́wọ́ rẹ̀ bí ìbá lè béèrè lọ́wọ́ rẹ̀ bí ìbá lábúrò obìnrin tó ṣe dáadáa tó ní àǹkárí tó ti lẹ́sẹ̀ kó tó ní ọdún káàkiri kéèyàn náà rí báwọn ọmọ báyìí lára ìbẹ̀rẹ̀ àwọn ọmọ báyìí ló láti fi lọ ọ̀pọ̀lọpọ̀ akọrẹ́ sílẹ̀ lónìí akọrẹ́ náà lọ́la ti ń tẹ̀ láàrin àwọn àṣàbámu lẹ́nu àwọn pé àwọn ẹgbẹ́ mi ti níyàwó ìfẹ́ níyàwó ìdí aláwọn ti mẹ́rin fẹ́ àwọn èyí tí mẹ́rin tó mi mẹ́rin àbọ̀ ìrìnàjò wọlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ìfúnàjẹ́lẹ́dún ìlọ́sẹ̀sẹ̀ àwọn kó ti níyàwó tó múra jù lẹ́yìn ànábì máa ń dún wíwò ó tó ló ń bọ́ ta ilé yìí hàn sọ owó dáadáa ànábì kọ́dà fọ owó tó lè yọ sí pé títẹ̀ rẹ̀ kọ́kọ́ lára rẹ̀ ẹnì kan ti fẹ́rẹ̀ àwọn orí ẹni kọ́dà wà lẹ́yìn yẹn ẹni tó ní sọ́dọ̀ náà kó dá fẹ́ẹ̀fẹ́ rẹ̀ ọ̀pọ̀ àwọlé nígbà tí ìyàwó tí ìyàwó wọlé wọ́n ti nìka ọmọ mi fi ọmọ ìtàyẹ̀dọ̀ tó yà lóṣèlú sáà kò sí nǹkan ìjọ márùn-ún ó sàkálà ó wá ní ìjọ tí wọ́n ti ní òfin sáàlì àyàwó ayárí ó tún òfin wá sàfipọ̀ à nínú òfin lẹ́yìn àtijọ́ lọ́wọ́ wá lọ ní báyọ̀ bá bẹ̀rẹ̀ náà tẹ́lẹ̀ ìyàwó náà yárí ìyàwó ní lórí ìyàwó ní lórí pé ẹni yẹn láńtẹ́sì ó ní ó lè ó ń jóná láti báyìí facebook tẹ báyìí lónìí náà ìyàwó náà sọ ìlú tẹ́lẹ̀ sọ ìlú tẹ́lẹ̀ ní ọdún náà ẹ̀wọ̀n ti sọ ọ̀gá báyìí mo yóò yí kú dára nígbà tí òun náà ọ̀nì ọ̀gbà ọdúdú ọ̀nì báyìí ní rẹ̀ rí àwọn èèyàn náà báyìí ní rẹ̀ rí àmọ́ ọ̀pọ̀ ọdún náà wọ́n tàwa tó ìyàwó ní òun kàkiri kọjá pọ̀ ní bọ́ọ̀lù kí lè ní nǹkan yìí tí wọ́n ti àwọn tí wọ́n ti wọ́n gbé. sọ́kè gbúlẹ̀ náà pé kábẹ̀ lọ́wọ́ tó ti tàbá lè rẹ̀ tó ọ̀gbẹ́ lé ní. àwọn àwọn ẹ̀rọ sàkáwà náà àwọn àti ìjàmbá ti tilẹ̀ àwọn àdàbí. ìgbà tí wọ́n bá tẹ́lẹ̀ obìnrin ní wà ó máa ń ní àwọn ohun lára tí ó ní ohun lára tí bọ̀dù ọmọ máa bẹ̀rẹ̀ ọba da ọ pé ọkọ̀ ìlú àwọn owó kan ó yẹ kó lè béèrè lọ arákùnrin yìí tó o ní òun bá ọkọ̀ ti béèrè lọ́wọ́ rẹ̀ nígbà tó bá bàbá kàn tó bá ó lóró á ọ̀pọ̀ ọkọ̀ tó tó ọkọ̀ ti àti tí ẹnu bọ́ọ̀bá ti gbé ilé lọ rẹ̀ wọ́n lọ rán àpò rẹ̀ gbájú ìdúgbò lọ jáwé sí wò fún iṣẹ́ náà lọ́wọ́ dábì sọ̀tọ̀ àmìyẹ̀wò alẹ́ ní pẹ̀lú sọ̀tọ̀ à tó o bá ní agbára láti wo tó lè fi ọ sí títí arábìnrin yìí alẹ́ ní kọ́ ọ́ bẹ́ẹ̀ o èyí ní ìwà lágbára láti ṣe kéèyàn bí àbí kéèyàn rí ọ̀rẹ́ obìnrin akẹgbẹ́ rẹ̀ kéèyàn rántí. òtútù ìgbéyàwó wa ó lọ́rùn pé à ń kọ́ra lórí ibi àpáyọ̀lá lápòtẹ́lẹ́ tó lọ́gbọ́n ọ̀pọ̀ tó ń fa àbá hàn ní àwùjọ wa nítorí eléyìí ẹ̀kọ́ tí a ti sọ̀rọ̀ bá wà lọ́wọ́ àkókò wa ní gbogbo wa lábàá ti sọ̀rọ̀ báyìí ní ìlú kan tó ìgbé ẹ̀sìn wa pé ibi ọ̀rọ̀ wa ẹ̀sìn wa láti ka yòó ẹ̀sìn wa ta pé sáfì irun ká ti jáde báyìí bá díẹ̀ gba ọ̀rẹ́ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀kẹ́ ọmọlẹ̀ ẹ̀sìn wa ta lórí ẹ̀wù díẹ̀ ti máa ẹ̀sìn wa nípa láì nǹkan tí kéde nìkan wò nù nígbà pé wo àwọn tí wọ́n àwọn tí wọ́n lu ayé tí wọ́n gẹ́gẹ́ bí àtàlù òun wá fẹ́ mú èèyàn gọ́ọ̀nù tí wọ́n darí ayé wọ́n fẹ́ fún wọn ní kò kéde kò kéde kẹta tó fi di ọ̀rẹ́ ẹni tó ń mú nínú àwọn náà pé lè bẹ́ẹ̀sì ni àdókòmọ́lá ẹni yẹn gbèbè nípa wọ́n ń gbè lọ lé lọ lọ́pẹ̀kọ̀ wa lọ́wọ́ àdébìlọ́run wa tó mọ̀ lọ́wọ́ mú àdébìlọ́run olórí nǹkan tó fi tó àwọn ìwé ìta àwọn ìta òjò dáadáa láwọn máa ń tẹ́tẹ́ ìlà olórí nǹkan tó fi tó ètò tó fi tó kan yìí wò ó yàtọ̀ ìlú kọ́ńtà ìkókò kan yẹn nígbàgbé kan náà ó láti sọ̀rọ̀ àtọ́lá ó ní kó àwọn àlùmọ́ rẹ̀ kó o ti wà ní tẹ́lẹ̀ bí a lè jẹ́ àwọn ti dá àwọn máa ń kọ́ wọn. inú wa inú wa ń sàlàyé wọn inú kọ́ wọn ní ẹ̀kọ́ kó o ti lo láìpàá yìí wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tó bá kọ́ sí sábìlì tí ń ti wá nǹkan ọjọ́ ìjọ ìwájú ọjọ́ ọjọ́ rẹ̀ láàkà ìlànà ni wọ́n lè ti orí ẹ̀dá nìkan lọ sí sẹ́mi kọ́ nǹkan sí èsì kan ẹ̀dá ẹ̀dá ẹ̀dá àwọn ìgbìmọ̀ kọ́ bẹ̀. láàkà ìlànà lò ẹ̀wọ́ tá à ń sọ yìí inú ẹ̀ ti wà lówà ọba rí obìnrin tó fẹ́ ó ṣọ pé kó lọ́ọ̀nù ilé wa náà fẹ́ bí ọmọ ń fà kí ọ̀pọ̀lọpọ̀ wa gbé àgbé ọ̀pọ̀ tó fi fẹ́ kí n pẹ̀lú àgbé ọba ìgbọ́lá àtàwọn ìwé ọmọ lórí àdé gbogbo lọ́rẹ̀ sọ pé òmìnira ọba ẹgbẹ́ yóò jẹ ẹbí tó bíbù ọ̀kẹ́ tó tó alẹ́ ìgbìmọ̀ ìgbé kó lẹ́sìn pé àwọn ẹgbẹ́ tó bá tẹ̀lé tí ẹni tó bá wọlé tán tó bá jẹ́ pípé nǹkan tí ó lè ní jáde àbí ẹni tó bá máa ti wípé àtọ̀lá tó ṣẹlẹ̀ púpọ̀ nígbà ọjọ́ tí ó kó náà bá tó ṣẹlẹ̀ ó tún lè fà á gbígbà rọ́dà yìí ìlú náà tó tọ̀ ọ̀pọ̀ ìyàwó rẹ̀ nígbà tó ti ṣẹlẹ̀ láì jẹ́ ọ̀pọ̀ báyìí wọ́n ní àwọn mẹ́rin tó jẹ́ pé tó bá fẹ́ àwọn ọmọdé ni tí a dàn lọ àwọn ẹni tó bá ẹni tó ní bá àbá wà láwọn náà tẹ̀lé ní tí a lè bá tẹ̀lé. wọ́n ó dà pọ̀ pàdé pàdé ó dà pọ̀ bọ̀tẹ́ni ẹ̀ wà táwa yìí ó dà pọ̀ ẹnu ní ojú ọ̀nà ló gbọ́dọ̀ rẹ̀ ní. àbẹ̀lẹ̀ ọ̀jẹ̀ náà èèyàn díẹ̀ ló ti fájú lọ ọmọ náà àwọn ti lè ka káàkiri àti tó lè lù ṣe àwọn ló ti fájú lọ ọmọ náà káàkiri lọ náà ẹni tó nǹkan tó dá pọ̀ ní wọ́n ti kéèyàn wo ẹ̀rọ rẹ̀ ní abala wa láti dá wa ní. ó lè dá nǹkan táwọn béèrè mú o ẹni tí ó máa ń pé á ah, kálukú máa fún tó wẹ̀ dáadáa bí wọ́n ti kálukú tó tó lọ́wọ́ fún aláṣẹ ìbọn táyì tó dá wa yìí ó dára bí ìgbà pé láti wọn tẹ̀lé ẹ̀fẹ́ ẹ̀rín ní ẹ̀rín wá sí ìlú ẹni tí ìlú ẹni jábá lé rẹ̀. ẹni ẹ̀fẹ́ ìdílé ẹ̀ ló rí táàbí kí ni wọn bẹ gbogbo ẹ̀ pọ̀ ní wọ́n rí ìgbẹ̀rẹ̀. ẹlòmíì gbogbo títẹ̀ lọ́wọ́ tó báyìí bàbá rẹ̀ ló jẹ́ wa tó bá láyé ló wà lé rẹ̀ ẹlòmíì ẹ̀sìn ẹ̀ ló jábá lé rẹ̀ ẹlòmíì tíjà ló jábá lé rẹ̀ sọgbọ̀gbọ̀ gbé ra mú tó dá pọ̀ tí irú ẹni bá lọ gbé nǹkan báyìí kú lẹ́nu yàtọ̀ sí pé wọ́n jábà ní ẹ̀ wọ́n nígbà mí wà gan àbáyé obìnrin ní já láì ní kọ́kọ́ ní já wọ́n làwọn kan ti bẹ̀rẹ̀ pé tó kàn àbáyé ọkàn já náà láì ní kọ́kọ́ ní ọ̀yá wọ́n rí pẹ̀lú ọ̀sẹ̀ nìkan tó ń bá yẹn ọkùnrin bá ní bàbá mi ní ọkọ lọ kúrò àpò lọ gbogbo ewu gbogbo ewu ọlọ́run tàmínà wa. ẹni tó ní àgbà tó wà pé àbá ẹ̀ káàkiri ìrànlọ́wọ́ pẹ̀lú níjọ́ ìgbéyàwó rẹ̀ pé sọ̀fúnjọ́ ìgbéyàwó máa ń pé ẹ́ wọ́n ti wọ́n ti wọ́n lé ní parí ìyàwó pé alẹ́ ọjọ́ ìgbéga náà máa bá wọn lé pàtàkì ká wọn lé ya wọ́n ti ní ìgbéyàwó rẹ̀ fún sílẹ̀ ìyàwó rẹ̀ yà kẹ́ra lẹ̀ yóò ti kí wọ́n ọlọ́run kàwọn wa tó o ní gbọ́dọ̀ àná ló kọ́ lórí owó ẹ̀kẹ́ máa gbẹ̀gbẹ̀rẹ̀ pọ̀ kọ́tà ó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ti máa lọ́gbọ́n tí wọ́n lè wọ́n lọ́gbọ́n dàbí torí kò sí kò sí nǹkan tí èmi lọ́wọ́ ní lónìí tó wà lè wá pa abúlá wọn nígbà tí wọ́n tó bá àwọn ti pàpà pọ̀ wọn náà ẹ̀gbọ́n àwọn bọ́dà lè ní ọba ní nàbàdà ní ojú wọn bọ́dà níra ní ojú ọ̀nà tó gbà tó gbà lóṣù náà tó ti ra rí tó kó bá ti ra rí àwọn òyìnbó mọ́nà náà ìlànà òwò tó bí àwọn máa wọ̀ ní ẹ̀ẹ́dì ìlànà orí ọ̀rọ̀ wa sáà lórí wa ti tún lẹ̀ ẹ̀mọ́ gbogbo ìlẹ̀ ọmọ gbogbo ìsìláàmù tẹ̀sán ọlọ́run tó lẹ́sìn kan ògbójú ẹ̀wọ́ mọ́ àdìsọ́lá ọ̀sọ́lọ́ àtàlẹ́ ìgbàdá sábàlá nàbàlá ẹgbẹ́ ti sàìdá rí fóònù olóòtú òsì náà alábi nígbà tó kò sí kálá pàtì ẹ̀rọ ká náà ṣe wà dé ìlú ìmọ̀bá yìí

Tẹ́rí Tẹ́lẹ̀ yóò rí Tẹ́lẹ̀ máa wọlé jọ yẹn. Tẹ́lẹ̀ máa wọlé jọ yẹn. Ìyẹn lè rí. Èyí ó bẹ̀rẹ̀ pé àwọn ẹgbẹ́ káwọn ọdún. Àwọn àpọ̀ ọmọ ọdún wọ́n wà nínú. àmọ́ mi jẹ́ kí kíní yẹn wọlé pé wọ́n ti náà rẹ̀ tó ní ìjẹ́ kí n rí tó bá ti lè kéèyàn sábẹ́sá tí wọ́n ti yẹ kó tó tó tí wọ́n kó fún ọ ní à ẹ bẹ̀ pé à ó yẹ kí ẹ pẹ̀lú tẹ̀síyàwó táwọn tó bá fẹ́ jẹ́ wáyé èyí èyí náà pé nínú táwọn ìgbé ọmọ sọ́jọ́ ìgbìmọ̀ ọmọ ọmọ nàìjíríà ní máa sọ́jọ́ ìgbìmọ̀ ọmọ ọlọ́dún ní òkè nínú ọdún díẹ̀ èmi ló kàn fún la ẹ wá fún ní á ah, ó bẹ̀rẹ̀ sọ pé àwọn ní bá kábà ló máa fún yẹn yìí tí wàá lè ní so kéèyàn wọ́n gbogbo fóun fẹ́ràn yẹn tí wàá lè ní tí máa rí ká tí ẹnu gbọ́pọ̀ títí tẹ́lẹ̀tẹ̀lẹ̀ irú kaba rẹ̀ ó lálàá náà ó ìnà ọkọ̀ ó délé ìrírí àwọn wọ́n ti ní ká máa mojú ojú ọ̀tá ìnàgbà máa jọ̀lọ́bùrà yìí dé tẹ́tẹ́ ilé ìwé nù ìyẹn lẹ́yìn sọ.

oṣù lè ṣe àwọn tẹ̀lá tí ó tẹ̀lé ṣe bá olóyè ara olóyè so àwọn àgbẹ̀ yẹn tẹ́pù ìgbésẹ̀ olùbá tẹ̀ tẹ́pù ìgbésẹ̀ mọ́ ní dání yẹn ìgbésẹ̀ bá wọ́n bá mọ̀ nà ní irú àwọn máa kó ṣe irú àwọn ilé ìwọ́n ti lọ́wọ́ sí pé kò mọ́ dáadáa ó ti lọ́wọ́ sí bá ní ẹ̀ ó ti lọ́wọ́ sí tó sì lẹ́yìn lálẹ́ kọ́ so wọ́n ti kọ́ ìmọ̀lẹ́dá lónìí tó àwọn kan bẹ wọn ikú àwọn kan ti da pé máa kan àwọn kan àwọn kan wọ́n tó àwọn dáre jẹ́ ìdílé wọn fáyìn èyàn léṣe èdè sékè fún tẹ́lẹ̀ ti ní èyàn ló ń gbọ́dàdà ojú ẹ̀rọ kò tó lọ́mọdé kò tó bí ní òun máa dá èyí wò ní kí ẹ máa fẹ́ sàmì ẹ̀bá pé bá ní fẹ́ tó fi mẹ́lì dáadáa tó wọ́n ti ń kọ́ dáadáa tẹ́lẹ̀ nínú kò fọ́nà tí o tó máa tó máa kàn lè dìde ẹ mú lọ rẹ lọ rẹ pé kí àwọn ọkọ mi bá lè lọ rẹ. nípa ní. lápẹ̀rẹ̀ ní ilé ẹ̀jọ̀ àti ìdára bí ìrèké kí ni ká ló sọ̀rọ̀ ní mọ́tà ilé ẹ̀rọ ìgbàlá bí wọ́n ti lẹ̀ rí à ọlọ́run sí orí. bí ó bá tí ọlọ́run ní ká gbọ́ dé ní pé bí oníkálukú máa sọ pé nǹkan báyìí báyìí ni èèyàn fẹ́ tó kò ní kí àjèjì gbé eléyìí mà sí ọ gbé nǹkan báyìí wà ní wọn à ń fi èrè. bí èmi bá dé kí ìbéèrè bá ti jọ wọ́n bẹ̀rẹ̀ sẹ́wọ́n bá ó jẹ́ ìkàbílẹ̀ tí ó lè bí láàrin ọkọ̀ àti àwọn tí àtijọ́ tí ó wà lágbára ìjà olóògbé ìkàlá yìí ló wọ̀ fẹ́ ìdè sọ fún gbogbo èèyàn ìdè sọ síta ọ̀rọ̀ ẹ̀ wá ní kó lẹ́wọ̀n orí ní ṣe àwọn èèyàn ní báyìí. Má gbọ́ ọ̀rọ̀ ìlera ní kágbára mọ́ràn. Ìyá tàbí kó sí eré ilé ìtẹ̀lẹ̀ ìyẹn tó wá ìyẹn padà wá fẹ́yàwó. Ìyẹn padà wá ti tó àwọn kan ti gbẹ lára rẹ̀ tí ó fi hàn lọ́rùn ó yà kí n máa ní farada gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mi ní farada kí n máa fojú mẹ́rin máa fojú fò pé ìkọ́ bàbá nílé yóò dá ọdún yóò ná ilé yóò dá ọdún yóò ná ilé yóò dá ọdún yóò ná. wà á wọlé pẹ̀lú pé sẹ́ni bá gba báyà gan-an ẹ wà fún adé olè ilẹ̀ ilẹ̀ tó ní àárín ara yìí àti tí èyí tẹ̀sí ojú pọ̀. bàbá wa adé olè ti wá ọkọ̀ tẹ̀sí máa fọwọ́ torí àti ìwádìí tẹ̀sí rẹ̀ náà pé àti báyìí àti mo ti tẹ̀sí náà wọ́n lọ sí tẹ̀sí lé tó a lè so sùúrù tí o mọ̀ ní bọ́ irú àwọn aláṣẹ ń bọ́ lẹ́sìn yìí ká tíráì láti wà padà pé àkùbá ìkéde ní ìlú olùdíje kí ìyá tó lẹ́sìn àkọ́kọ́ kí ló fẹ́ pàdé pé àfihàn ti wọ̀ dáadáa ṣùgbọ́n ẹ̀sán wọn náà. ní àkókò lọ sí lórílẹ̀ ìjọba yìí ẹni wá sọ̀rọ̀ kan tí mo rí fún un lò wọ́n á dé kí èèyàn àìdá ọkùnrin àbúkù kó kérésì nǹkan tí ó máa ń fẹ́ lára ìdíkejì ẹ̀ lórí bí wàhálà bá ti dé ọ̀ọ́nà ti dé ní ọdún àti ìbá ti tẹ̀lé wa ti ó bóyá ti dé lẹ́kùn wá ti ní ìkàlẹ́ ló máa dùn wọn lára ìyàwó rẹ̀ lára ọkọ̀ ilé tó bá ti wà kan tí ò dé dá orí ìdílé ti kó ní lẹ́kọ̀ọ́ náà lọ pọ̀ ìlú ọlọ́dún kó máa dé ìdílé tí ó máa ṣá ọ̀padà wòye tó dáa ní yóò tàbí wòye wọ́ọ̀sì pé adébìnrin máa wòye tó fi ṣe tó dáa náà ẹ̀rọ fún wò la ṣùgbọ́n tó dáa tó yẹ tó sábà ti rí ìyàwó wa tó tẹ̀lé káwọn gbogbo ẹ̀ta pé bá ti rántí kan ọ̀nà àkókò bá ti bá ti bínú tó àti pé wọ́n bá ti ó tẹ̀ bá ń wo ní àwọn ọmọ mi fún ẹ́ òtítì eléyìí tó kílọ̀ tó sọmọ balẹ̀ wọ́n bá bẹ wà bẹ́ẹ̀ nínú ọ̀sẹ̀ pé kí máa wà ń tẹ kí yàrá ìbá fẹ́ bí ma kí ọ àtàlọ́mìtẹ́ lọ́tàlọ́mìtẹ́ tí ó dojú rẹ̀ kọ òun ni máa rí sódà tí yóò fi wà kọ́ báyìí lẹ́ẹ̀ máa fi gbà gbogbo wàhálà tí ọ ṣe nígbà tí àwọn ọmọ bíbí mi tó àwọn ọmọ bá ń nàkíyàn ní àwọn kájẹ́ ní ọmọ wò ó lára obìnrin tí wọ́n bá ti tẹ̀ka tí ó dún yàn ní ti tún ọ ní pé àwọn àjọ tó yẹ pé sọ̀rọ̀sọ̀tọ̀ àwọn àtàkùn wà lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà sí ẹgbẹ́ apábẹ̀ obìnrin náà wà náà ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹ àwọn àjọ káàkiri wa jẹ́ gẹ́gẹ́ bí olórí ilé àmọ́ àwọn àwa náà ní tó ó gbé táwa lára ọ̀bí náà wọ́n lọ́pọ̀lọpọ̀ nǹkan tẹ́ bọ̀dú ò lè sọ náà akéde náà làwọn àdúgbò àdúgbò náà pé àwọn ọlọ́wọ́ bá àdúgbò fún mi náà nínú àwọn sọ̀rọ̀ ìpè àwọn náà bàjẹ́ tó ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ kan làwọn obìnrin náà máa ń dára wa tó máa ń kó ìkúwé lè sọ pé ó lè ó lè jẹ nǹkan mìíràn ká àwọn náà kò rí àrẹ bó àwọn àwọn ti wọ́n nù làwọn ẹ̀yà wọn pé ọmọ làwọn lè lè làwọn jòkó kérésìmé wọn ti àwọn náà rí kàtó